This is Ajawo Estate. You can see a white man there sharing bread to people in Ajawo Estate. But this morning he shared a Bible. People were not online like this. The line was few, but now see bread line. See the white man. Can you see it? Can you see him? See people online. You see am in Ajawe State. This is Park Lane Hotel, near Park Lane Hotel, and this is Eleganza. Eleganza. So people see ebi ń pa àwọn èèyàn that's what people are shouting ebi ń pa àwọn èèyàn why uh, this man wan finish us before him go release this country for us can you see a white man sharing bread and bible see people jubilating. Sunda, ibo tá a bá kóra sọ́ndà ibo ní bá a ṣe wà nígbà yẹn àwọn ibo ti fi hàn wá pé èkó tá a jọ ń gbé gan is a no man's land àwọn gbá a ah, ẹ̀yin tá a tẹ jáyá lẹ́gbẹ̀ẹ́ tẹ wá ní ẹ̀ní landlord eléyìí ẹ ti ẹ onílẹ̀ àlejò ti ń fi wọ́n ti ń jùwé lẹ́nu ọ̀nà fúnilé nìyẹn pé eléyìí ó jẹ́ nǹkan tí àwa Yorùbá gbọ́dọ̀ jíjì délé lórí o pé tó náà wọ́n ralẹ̀ wọ́n ń talé wọ́n ń ṣe gbogbo ẹ̀ pé ó dàgbọ́ ti ń sọ wọ́n di onílé pẹ̀lú wa onílù dẹ̀ yàtọ̀ sára ìlú àwọn ọmọ onílẹ̀ a gbọ́dọ̀ ní ìfẹ́ ìlú wa ló wà lára nǹkan táwọn pẹ́ ọ̀rọ̀ yìí ó pín sóríṣiríṣi so àwa wò pé nínú ilé gan-an ṣọ̀kan lẹ káàárọ̀ òjìrè pé bàbá àdídì pé àpérò kan ní ọdún náà lọ ó ku oṣù mẹ́wàá lẹ́yìn ọdún after nígbà tá a parí program yẹn ni kábíyèsí aláàfin gbéṣẹ́ lọ́dún náà lọ́hùn pé a ti rí pé ibi tọ́rọ̀ lẹ Yorùbá ń lọ aṣíwájú fẹ́ jáde Ọ̀ṣínbàjò jáde ó wá dàbí ìgbà nípa wàhálà lọ sọ́ra lóko ní ọ̀dọ̀ àwọn Buhari àwọn Buhari dẹ̀kẹ̀ ni wọ́n tan Ọ̀ṣínbàjò láti fojú ẹ̀ ìwé ná pé tọ́ bá ti kọ́ ọmọ tí wọ́n bá ti ọmọ ọmọ náà làárọ̀ síná lọ́ọ́ fi ṣe kò wá ságbà lẹ́ẹ̀lẹ́ Yorùbá mọ́ àwọn bá wa kò sí bó ṣe fẹ́ to ètò yẹn ní ẹgbẹ́ wa fi dúró pòkè ká wá ṣọ̀kan níbi tá a fi ń wá ṣọ̀kan lọ tá a wá ṣọ̀kan gbogbo àwọn ọba wa pé kí a ní àpérò tí kálàfin kó yọnu sífẹ̀ torí pa mọ tí tó wà ńlẹ̀ nígbà tí àti Ọọ̀ni àná Olúbùṣe kábíyèsí kí baba kẹpẹ nígbà tí kí baba tó gbéṣẹ ni àwọn àti aláàfin àná aláàfin àná náà tó ti jọ pínmù lórí àwọn nǹkan kan tẹ́gbẹ́ ta bá ń wò nínú lórí social media lé nínú wa máa ń bàjẹ́ nítorí pé wọ́n wọ́n wọ́n foró yẹ́rọ so nǹkan yẹn wà lára tá a fi pè é pé ẹ jẹ́ ká wáṣọ kan ṣùgbọ́n gbogbo bá ṣe bí ká gbégbèsè yẹn a ṣe program yẹn kábíyèsí aláàfin rán ọmọ wọn wá sí Ifẹ̀ ṣùgbọ́n wọn ò wá ní first of may lọ́dún náà lọ́hùn bóyá ò jẹ́ pé kò kò kán lóminú pé torí pa nígbàgbọ́ pé bó bó bó ṣe lóun wo olú ọlọ́run ọba ní ṣọlá ẹ̀ àwa nígbàgbọ́ yẹn pé ibo là ń lọ ibo là ti ń bọ̀ ibo là wà gẹ́gẹ́ bí ọmọ káàárọ̀ òjìrè tábà tẹ̀ wò pé ní sáà olóṣèlú táwa wà yìí ṣé gbogbo tá à ń jàǹjàǹgbara lé lórí ṣé àti jèrè wọn máa ń èrè lọmọ ọlọ́jà ń jẹ nínú democracy yorùbá ló gba òmìnira fún nàìjíríà àwa la move motion abáka ẹ̀ náà oro ẹ̀ náà oro ẹ̀dó àti gbogbo wọn wọn sílẹ̀ ibo ọ̀dọ̀ wa ni wọn ọmọlẹ̀ yorùbá gbogbo wa yorùbá ló move motion yorùbá ló second ẹ̀. okay mo kíwa kíwa kíwa mo kíwa kíwa o gbogbo ibikíbi tẹ bá wà tẹ ti ń gbọ́ mi àbí tẹ ti ń wò mí orúkọ tèmi ò yípadà rárá yèyé dára kòwé kòkòkò ó ní mò ń jẹ́ ẹ̀yin olólùfẹ́ mi ẹ̀yin ọmọ ìran mi ṣe ti ń rí ọ̀rọ̀ mo fẹ́ kẹ ṣe rí pẹ̀lú fídíò mo fẹ́ kẹ jẹ́ ká farabalẹ̀ ká ní etí ìgbọ́ lótìtọ́ ó lè máa sọ̀rọ̀ pòlítíkálì kó fìsí sáìdì ọ̀dọ̀ bàbá Tinubu àbí nǹkan kan ṣùgbọ́n tí ìwọ àtẹ̀mí bá jókòó tá a bá lísìtì tá a fetí inú àti tìta tá a jọ fi gbọ́ ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu ẹ̀ wàá rí àwọn ọ̀rọ̀ brọ́dà wa ẹ̀ dádì wa ẹ̀ bàbá wa ẹ̀ wàá rí àwọn ọ̀rọ̀ kan àbí míì mú jáde nínú ọ̀rọ̀ tó ń sọ. ṣé gẹ́gẹ́ bí bàbá yìí ṣe sọ nísìnyí wípé Yorùbá òun ló gba democracy fún Nàìjíríà wọ́n tún tẹ̀síwájú wọ́n ní àwọn dẹ́ta àwọn nǹkan nǹkan tí wọ́n dìde pẹ̀lú wa àwọn ìnáhoro nǹkan ọ̀kan bẹ́ẹ̀ yẹn sáìdì yorùbá náà náà ṣìkà wọn mọ́. now my question is ṣé nítorí ìyẹn òun lẹ ṣe sọ wípé òmìnira àti dádúró ilẹ̀ yorùbá kò tí ì tó nítorí ẹ̀yin lẹ gba democracy fún nàìjíríà nítorí ẹ̀ ẹ ní láti kọ́kọ́ jẹ èrè democracy yẹn all well and good mo fẹ́ kó farabalẹ̀ olóye lọ́rọ̀ fídíò ilé o kò ń ṣe ẹ̀yin tẹ́kọ̀ máa ń gbọ́ fídíò wúúú tẹ́ kì í farabalẹ̀ àbí kẹ̀kẹ́ ní àròjinlẹ̀ onídìí láti understand the video mi not just anyhow video. nígbà tí nàìjíríà tẹ́ ti sọ wípé ẹ̀yin yorùbá lẹ gba democracy ṣé ìdí nìyẹn tí ẹ̀yin àgbààgbà ilẹ̀ yorùbá gbogbo yín àti lọ́balọ́ba tẹ́ ṣe sọ wípé àfi kí ọmọ yorùbá kan nígbà tí bàbá tinubu dẹ̀ ti sọ pé àwọn fẹ́ lọ díje àṣà rẹ tí wọ́n wà ń bẹ̀ ń sìn wípé àfi kọ́ ọmọ yorùbá kọ́kọ́ lọ become a president ògidì ìgbà yẹn torí ẹ̀yin àgbààgbà ẹ wò bẹ́ẹ̀ bá sọ ọ̀rọ̀ tán tẹ́ ẹ yọ tẹnu yín jáde tẹ́ ẹ lámúlẹ̀ àwa ọmọ ẹ̀yin ni bàbá wa àwa lọ́mọ lábẹ́ yín kíkéré lata kéré tí fi ṣọkọ ojú ọmọ tún máa ń ṣe kinní kan ju ṣe ti mọ̀ bẹ́ẹ̀ yẹn àwa mojú amọ́ra mèdè amóhùn hmm. nǹkan tẹ́ ń tẹ́ láti sọ nísìnyí ni wípé bàbá Ọbásanjọ́ tó ti wà ń bẹ̀ tẹ́lẹ̀ wọn ò ń ṣe full time Yorùbá ẹ ní ìsìn gangan lẹ fẹ́ kí undiluted ọmọ Yorùbá ìyẹn bàbá Tinubu kó lọ kí wọ́n lọ jẹ èrè democracy ti Yoruba, tó gbà fún Nàìjíríà bí my question ò ní wípé ẹjọ́ sà ẹjọ́ mà how long le fe fi jèrè democracy yẹn how long torí ẹ̀yin na ti mo wípé lẹ́yìn bàbá Tinubu tó kúrò ń Ti tí wọ́n bá ń díje ààrẹ wípé wọ́n ń rotate ẹ̀ bọ́n ṣe rotate Ki kí Yoruba? ìyẹn ògidì ọmọ yorùbá tẹ́ lẹ́fẹ́ o tí ò tún ṣe apákan ẹ̀fọn apákan sùn o completely undiluted ọmọ yorùbá tí nàìjíríà bá ṣì wà kí ó tó tún lè become president like ọdún wo lóru ìwọ tó ń gbọ́ mi àbí tó ń wò mí èmi á sọ wípé in the next hundred years ó dẹ̀ lè wá wà earlier mi ìmọ̀ tọ̀dọ̀ tiẹ̀ bá mi drop ẹ̀ síbi comment section jẹ́ ká jọ fọ̀rọ̀ jómi tó rọ ọ̀rọ̀ ṣebí ìtẹ̀síwájú ilẹ̀ wa là ń wá mm-hmm. ṣó ń gbáyé ẹ ọ̀rọ̀ yìí ò ní lè wọ̀ ẹ sì já máa gbọ̀bọ̀. lákọ̀ọ́kọ́ àwa ló fi gúnṣẹ́ nígbà wó lọ́wọ́ wọ́n máa wó lọ́wọ́ fún tresin lórí pé kí ni lórí development náà tó ṣíwájú láti máa bẹ̀rẹ̀ ni àtúrí pé àti àti ẹ̀ tún lọ Abíọ́lá Túndé ọmọ Abíọ́lá náà wọ́n jí sí kòtò kí ló dẹ̀ wá fà kò sí ṣọ̀kan láàrin àwọn ọmọ káàárọ̀ òjìrè tá a bá tún wá wò ó pé ibi tá dé yìí ìran mẹ́ta kì í tòṣì ẹ jẹ́ ká ká dúró in fact ní gbogbo sáà yẹn ẹlòmíà máa wò mí pé ṣe bẹ́ẹ̀ mi ni mo jà ní èkó tí mo bá gọ́ọ̀mẹ̀ntì ìjà lé five percent gbogbo ọgbọ́n yìí ọgbọ́n tó fi dá WNTV sílẹ̀ tó fi dá gbogbo ẹ̀ sílẹ̀ tó fi ń kọ tó fi ń fa agriculture mọ́ra wọn táwọn èèyàn fi ń lọ sílé ìwé ẹ̀kọ́ ọ̀fẹ́ five percent ọgbọ́n yẹn bìkọ́ látọdún náà lọ́nà bàbá olóòtú fẹ́ da aerodrome sílẹ̀ ní OAU by that time a ti máa ní pilot ní gbogbo ilẹ̀ Yorùbá wọ́n ti gbogbo wọ́ọ̀fù gbogbo gbogbo kínní tí ó di ohun tí wọ́n ń pè lẹ́kọ̀ọ́ lé ìgbà yẹn under Awólọ́wọ̀ ni bàbá Jákàndé wà gbogbo ohun tí bàbá Jákàndé ń ṣe káàkiri ní bàbá Jákàndé irinṣẹ́ èjì ni. fọwọ́n unite. gbogbo nǹkan yẹn àwa wò gbàtí máa wọ ẹ̀kọ́ ọ̀fẹ́ èmi náà jà fún ẹ̀kọ́ bá wo pé fún jàgbára ọmọ ẹ̀. ṣé ti wá rí báyìí àwọn iṣẹ́ tí àwọn bàbá ìgbà yẹn tí wọ́n ṣe sílẹ̀ bàbá mi tí ẹ̀ ń sọ̀rọ̀ yìí lèmi náà ń dá lóhùn o ẹ̀yin náà ẹ rí oríṣiríṣi nǹkan tẹ́ ti mention wípé àwọn bàbá owó lọ́wọ́ anko òun lèmi ṣe máa fi anko sí torí àwọn nìkan kọ́ ni wọ́n dá ṣe gbogbo ohun tí wọ́n kírètì does that mean wípé àwọn bàbá ìgbà yẹn wọ́n ní ìfẹ́ ìran yorùbá ilẹ̀ yorùbá ju ẹ̀yin àgbààgbà ìsìn torí bàbá tẹ̀yìn grant interview sir ẹ bá mi tọ́ka sí nǹkan ẹyọ kan báyìí tí àwọn àgbà ìsìn tó wà lẹ́nu ìsìn kí ni nǹkan tó ti gbé ṣe sí ilẹ̀ yorùbá bíi ti àwọn bàbá wó lọ́wọ́ àǹkò ẹ bá mi dárúkọ ẹ̀ ṣe ṣe bẹ́ẹ̀ tẹnumọ́ ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ báyìí gbogbo ọmọ yorùbá ló dẹ̀ sọ àdẹ̀ nígbàgbé títí táyé bá ń jẹ́ ayé láà nígbàgbé àmà sọ nípa wọn ẹ bá wa béèrè lọ́wọ́ bàbá Jagaba kí la ilẹ̀ Yorùbá máa sọ nípa yín tẹ́ ẹ̀ bá sí mọ́sá àníká bí ni o ọkọ̀ fàjà o ẹ tún ti ní baba ńlá ṣáǹsì níbi tẹ́ ẹ̀ wá ń sìn láti tiẹ̀ ṣe nǹkan kan fún ìran Yorùbá ilẹ̀ Yorùbá bàbá Tinubu mo ní tí four years yín first time bá fi lọ tí ẹ rí nǹkan gbòógì kan ṣe báyìí ẹ̀yin ọmọ Yorùbá tó bá ní kankan nínú yín tó padà wá bọ́ síta wípé ẹ yo second time bàbá Tinubu ó máa ṣe gúdúgúdú méje yàyà mẹ́fà ara á pa yín hmm? onílẹ̀ á mú yín tí bàbá Tinubu ò bá ti rí anything bóyá wọ́n start ẹ̀ ní first time yo. o wọ́n á wá sọ second time wọ́n á finish tí wọ́n bẹ̀rẹ̀ nǹkankan tí wọ́n ṣe nǹkankan ní first time ẹ kàn mọ̀ wípé wasted effort a jẹ́ wípé ọ̀tẹ̀ tẹ̀ ẹ̀yin ọmọ Yorùbá rí a jẹ́ wípé ẹ̀yin àgbàgbẹ́ ilẹ̀ Yorùbá ọ̀tẹ̀ àtẹ̀ ẹ̀yin mọ̀lẹ̀ ọ̀tẹ̀ àtẹ̀ ẹ̀yin mọ̀lẹ̀ o àǹfààní ara yín le ń wá ẹ̀ wá àǹfààní yoruba. Yorùbá ẹ̀ wá àǹfààní yoruba. Yorùbá àwọn àgbà àná ní ilẹ̀ yorùbá wọ́n ṣe dáadáa wọ́n tulẹ̀ dáadáa wọ́n nífẹ̀ẹ́ wa àwa ọmọ yorùbá wọ́n plan fún future wa wọ́n fẹ́ ká déèyàn wọ́n plan fún ilẹ̀ yorùbá ìran yorùbá ẹ̀yin àgbà ẹ̀sìn tẹ́ take over from there kí ni kókó yín mo ní kẹ́ wá máa sọ kí ni dáúdà yín ti dà sílẹ̀ yorùbá kí ni èrè tí ilẹ̀ yorùbá ti jẹ ní àsìkò títí yẹn ẹ̀yin àgbàgbà ẹ̀sìn kí ni èrè tí àwọn ọmọ yorùbá ta wà lábẹ́ yín kí láti jẹ bíi ti ìgbà ayé àwọn bàbá wó lọ́wọ́ ṣé ìbéèrè ò tí ì fàjà àlàyé ọ̀rọ̀ la ṣe ń ṣe o àbí. ẹni tó gún ìṣọ́ ṣe fi òǹtẹ̀lú first of May of every year gẹ́gẹ́ bí àyájọ́ fún ọdún ọmọlúàbí torí pé gbogbo ọdún là. mo bó tilẹ̀ jẹ́ pé ohun tó tó kọ́ tó parí election yẹn wọ́n wá gbé bàbá Banji Akíntóyè àti aṣáájú Bọ́lá Ahmed Tinubu ọ̀nà lọ́ọ́ ṣe election fún wọn wọ́n máa dìbò wọ́n dìbò nìbàdàn ìgbà yẹn omíyalé adémọ́lá omíyalé wà ń bẹ̀ ìgbà yẹn tó ń ṣojú yorùbá council of youth fún wa ní ìpínlẹ̀ ọ̀yọ́ wọ́n wá dìbò nígbà tó dìbò wọ́n ní pé bí aṣíwájú ní vóòtì méjì àbí mẹ́rin pé bàbá Bánjí ló ń ní ìbò pé bí a fifty seven ní irú ìbò wo lélẹ̀ pé a kì í fi ìbò yan ọba nílẹ̀ yorùbá a ní ìpínlẹ̀. ẹ ló sà ẹ pẹ̀lẹ́ sà bàbá ẹ kúṣẹ́ ṣùgbọ́n ìtàbíwù yìnyín bó ṣe náìsì tó ó ní ọwọ́ kọ̀ọ̀kan kọ̀ọ̀kan nínú bọ̀ mo mọ̀ wípé bí àwọn ọmọ Yorùbá ẹ omi tán fi bí wa ni àbòsí pọ̀ nínú ọ̀rọ̀ wa ilẹ̀ lábòsí o ẹni ìbò kan ni wọ́n fi ń yanba nílẹ̀ Yorùbá ṣé nígbà tí wọ́n gbé bàbá bàbá Akíntóyè báyìí tó gbé bàbá Jagaban bàbá Tinubu báyìí tó ní ta ni kí wọ́n fi ṣe lídà ilẹ̀ Yorùbá tí wọ́n ní láti dìbò tí wọ́n sì dìbò tó jẹ́ wípé bàbá Professor Banji Akíntóyè àwọn ni wọ́n win ní ìbò ibo ló ti wá dé ìbò títọba ṣé ṣọba náà jẹ wọ́n ní ẹ̀fẹ̀nu ara yín sọ sí pé àgbà ilẹ̀ yorùbá ẹ wá ní irú ìbò wo nìyẹn tó jẹ́ kí bàbá kí tó yẹ wíìn nìyẹn lójú titi yín lọ́dọ̀ ti yín kò yẹ kí bàbá kí tó yẹ wíìn ní bàbá tinubu ló ń jẹ́ bẹ́ẹ̀ o ẹ ṣe sọ wípé iṣẹ́ ìbò fi ń jẹ ọba nílẹ̀ yorùbá ẹ jọ ṣé ọba ni wọ́n fi wọ́n jẹ́ ń bẹ̀ àbí adarí olórí ilẹ̀ yorùbá ṣé ọba ni mo ní kí n béèrè ni ṣé kò tí ì fàjà torí ẹ máa ń sọ wípé ọ̀rọ̀ ẹnu mi mi ì bá yín jà o ọ̀rọ̀ tẹ́ sọ òun lèmi náà sọ̀rọ̀ lé lórí ẹ̀yin èèyàn mi ẹ má ṣe pé ẹ má níbi comment section mo bẹ̀ wá ẹ má ṣe é pè fún bàbá yìí ẹ jọ̀ọ́ nítorí ọlọ́run <clears throat> because ọ̀pọ̀lọpọ̀ ọmọ yorùbá ti ń sọ àwa yorùbá nation lẹ́nu pa ti kanra jù ìjà ìjà ìjà ìjà èpè èpè èpè àná dẹsẹ̀ láṣẹ ẹ jẹ́ ká fi hàn wọ́n wípé àwòkọ́ṣe rẹ̀ la jẹ́ ọ̀rọ̀ lọmọ ilé tí ń jẹ ẹ rí i pé wọ́n ṣépè fún wa wọ́n ò bú wa wọ́n ṣá wa ọ̀rọ̀ ni wọ́n sọ bí ọ̀rọ̀ yẹn ni mo fẹ́ kẹ́ jẹ́ kémi àti yín ká dá padà fún wọn kò fàjà náà èmi náà wá béèrè lọ́wọ́ bàbá ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ṣé ní ìjọ tí wọ́n ní wọ́n fẹ́ dìbò adarí olórí adarí ilẹ̀ Yorùbá ṣé ìbò ọba náà fẹ́ dì ní kí ló wá kan pé wọn kì í fi ìbò yan ọba lórí pọ́n fẹ́ yan adarí Yorùbá àwọ̀ nínú ọ̀rọ̀ tẹ́sán yẹn ẹ ti jẹ́ ká mọ̀ nínú interview pé èèyàn Jagaban nìyí àwa mọ̀ kò sí wàhálà bí bàbá Jagaban ṣe léèyàn tiwọn bẹ́ẹ̀ ni bàbá akíntóyè náà léèyàn tiwọn gbogbo wa ẹ ti gbàgbé pọ́mọ ilẹ̀ yorùbá jọ ni wá àní ẹ jẹ́ aṣàtúnṣe àní ẹ má jẹ́ àfikàn kẹ́kàn mọ́ awáláwa lẹ́nu ẹ̀ àti bàbá akíntóyè àti bàbá jagaba kọ́lọ́n kó lọ́ọ́ rẹ̀ ní àwọn méjèèjì wọ́n ti gbé dáyà gbogbo eré tó bá kù tó ń sánsìn fún àǹfààní àwa tó kù tó wà ńlẹ̀ ni àwa tá a wá wà ńlẹ̀ sìn àsìkò tá a máa ní láti jẹ́ kí wọ́n mọ̀ pé ilẹ̀ Yorùbá a ò fẹ́ disunity mọ́ ẹ jẹ́ àfìfẹ́ ṣe kó tó di pé bàbá Tinubu dé orí àpèrè yẹn báyìí a lè máa ṣe pé oríṣiríṣi kata síra wa àwa kan ò fẹ́ àwa kan fẹ́ pé kíníkan kíníkan ìgbà tó dẹ̀ ti débẹ̀ ó ti tán nìyẹn what is the way forward fún ilẹ̀ Yorùbá It should be our number one priority now. Should be our concern. Abiki kí lẹni mo sọ ẹja máa gbọ̀bọ̀. Now, Baba mi ten grant interview ẹ ṣeun jàre. Kí la fi mọ àgbà nílẹ̀ Yorùbá? Ọlọ́run ti gbé bàbá Jagaban síbẹ̀. Ó kẹ́ wọn politically wọ́n good economically wọ́n wa okay financially wọ́n wa okay as a matter of fact brother mi mo máa wish máa send video séyàn tó máa bá mi jù sí yín mo fẹ́ kẹ́ farabalẹ̀ kẹ́ gbọ́ mi dáadáa sà èmi dára mo máa ń refer sí bàbá Tinubu as Odùduwà of our time Ifá ti ń yanba nílẹ̀ Yorùbá torí gbogbo nǹkan tó bá fẹ́ ṣẹlẹ̀ nile Yorùbá ti ní èmi ò ní rọ́ kankan tí mo fẹ́ pa tí bàbá Jagaban ò bá sọ wípé yes kò lè ṣeé ṣe gbogbo wa dẹ̀ jọmọ̀ ṣùgbọ́n mo sì ń béèrè sà kí ni èrè tí ti jẹ lẹ́yìn ọkọ̀ èrè wo nílẹ̀ Yoruba, atawo mo Yoruba, ta a ti jẹ lára bàbá tinubu pẹ̀lú bọ́ṣe gògòrò tán gàgàrà tẹ́ ẹ̀ ń gbé won. gbé wọn gbé wọn. now chief Obafemi Awolowo, nineteen oh nine to 1987. The last two years of Awolowo as Premier of Western Region was concentrated on efforts to write his name in the book of legend. Legend. He incorporated Western hotels which invested in àwọn leader nìyẹn o àwọn tí wọ́n ní ìfẹ́ ìran Yorùbá lánàá lónìí títí kọrin kése tí wọ́n tún ní ìfẹ́ wípé tí àwọn bá dàgbà tó dògbò tí wọ́n bá lọ tán nǹkan burúkú ò gbúdọ̀ ṣẹlẹ̀ sí ìran yìí àwọn ọmọ ìran yìí wọ́n gbúdọ̀ dé èèyàn láyé káì bàbá Awólọ́wọ̀ ọ̀run yín re great awo great greatest awo great great Ọbáfẹ́mi Awólọ́wọ̀ great ooo oh, great land. great we are proud of you even in death baba eh, baba Tinubu tẹ bá dàgbà tẹ bá dògbò tẹ bá lọ jalè ṣe lè fún yín i'm asking ọ̀rọ̀ tó lágbára ni kò dé kò dúró mẹ o west uh, western hotels which invested in premier hotel Lavia Hotels in Badon, Lagos Airport Hotel respectively. He set up the, the same late Awolowo. The last two years wọn àwọn iṣẹ́ tán sáré ṣe nìyẹn o tí orúkọ wọn fi máa wà ní ìwé ìtàn ayérayé yàtọ̀ fáwọn eléyìí tán ti ṣe sẹ́yìn. Western Nigeria Development Corporation to finance He set up Western Nigeria Development Corporation to finance mega corporations. This was established in 1958. It encouraged plantation development with six agricultural plantations covering 20.570 acres in collaboration with cooperative society. 11 additional plantation covering 8.468 acres with crops ranging from cocoa, rubber, oil, palm, citrus, cashew, and coffee had been put in place all over the region. WNDC, a clearinghouse for, for multitude of companies established in the rapid industrial development and revolution of the region. Baba, Baba Tinubu, Baba tẹ́ ẹ grant interview. E ń béèrè lọ́wọ́ wa ṣe gbọ́ the last two years sí Baba Tinubu àti gbogbo lára iṣẹ́ tó ti ṣe sílẹ̀ ṣe gbọ́ gbogbo ẹ̀ ṣe gbọ́ bá ṣe ń kà lọ. Agriculture tí àwa Yorùbá tó jẹ́ pé iṣẹ́ àgbẹ̀ níṣẹ́ tá a yàn láàyò iṣẹ́ wa ẹjọ́ ipa wo ni bàbá Tinubu ti bá wa kó láti jẹ́ kí iṣẹ́ àgbẹ̀ ká mú lọ́kùnkúndùn kó tún padà kan jí dìde bó tilẹ̀ jẹ́ wípé bàbá Ọbásanjọ́ pamọ́lẹ̀ kí àwọn jí kí àwọn èèyàn lè lọ sí orí oko lásán à ń pe bàbá Tinubu láti yọdún ìkó tó di pé wọ́n di ààrẹ tí bàbá bá fẹ́ kọ̀ọ̀bù ẹ̀ wọ́n ní oore ọ̀fẹ́ láti mọ àwọn tán wọ́n mọ gbogbo ọmọ Yorùbá tó máa pè lẹ́ẹ̀kan tá dáhùn ní one million time ibi ìyẹn ṣe báyìí eléyẹ ṣe báyìí ṣe báyìí ṣówó ni ò sí ni ọ̀hún epo àbá ìrówó rà ṣé gbogbo nǹkan tó máa lò níwọ̀n ní ni nọ́ọ̀nà tí kò dẹ̀ sí bàbá lágbo ẹni tó máa yẹ̀ wọ́n lọ́wọ́ wò àfẹ́lẹ́ tí kú bá fẹ́ panú nàìjíríà gbogbo wọn mọ́kọ́ yorùbá máa dìde tí wọ́n ní àdúró lẹ́yìn wọn ìyá anybody dear father kai ṣùgbọ́n bàbá ìwà ìmọ̀tara ẹnìkan àti ẹ̀yìn kọ̀ọ̀kan tọ́kọ rọ́ra àti àwọn kọ̀ọ̀kan àtàwọn ọmọ wọn òun ni wọ́n wà after kò sí èrè kan báyìí tí ilẹ̀ yorùbá lè tọ́ka sí tí bàbá Tinubu bá lọ lẹ́ni kí la máa fi pè yín kò tán síbẹ̀ o among them were WAPCO at Ewekoro for cement which enough capacity to serve the whole country Nigeria Limited producing asbestos and roofing sheets awalani National Bank awalani Wema Bank àwọn bàbá náà àwa yorùbá la ní àwọn bàbá yẹn owó ilẹ̀ yorùbá náà fi build gbogbo nǹkan tí mò ń kà yìí nigeria general insurance great nigeria insurance Graville Entoven and Co. Vegetables Oil Limited. Cocoa Pressing Industry Ọgbà Ìkẹjà. Oòduà Textile Mills Limited, Wrought Iron Limited, Union Beverage Limited, Thirty Sun Gas Company. Kí leléyìí o Sun Gas? Àbó ti gbàgbé orúkọ orin àwọn ìpolówó wọn gbà yẹn. Sun Gas? Uh-oh. Wema Bode State owner of Western House tallest building, then on Broad Street, another Estate, Western, Life, uh, Western Livestock, Fishery Service Limited, Cattle Press, Epe Plywood, Asaka Paint, Nigeria Craft and Bag Limited, Nipo Plastic in, uh, in Ibadan, Phoenix Motor, to mention but few. Ẹ̀yin àgbà àsìkò yìí ibo lẹ wà, ordinary pure water, ordinary Kete ẹ̀ wá para yín papọ̀, àtẹ̀yẹ́ tó wà ní LP, àtẹ̀yẹ́ tó wà PDP, àtẹ̀yẹ́ tó wà ní APC kẹ́ ẹ gbé political party wèrè dànù kẹ́ ẹ wá mú ilẹ̀ Yorùbá pé no of the party ẹ kọ́kọ́ dúró báyìí ẹ jẹ́ ká jọ pawọ́pọ̀ ká tún ilẹ̀ bàbá wa ṣe kó wá jẹ́ táàpù omi ní gbogbo yín wá foríkorí èyí tó máa náwó nínú yín kẹ́ contribute owó àti gọ́fúnà kẹ́ sọ fún wọn at everybody àti baba Tinubu kẹ́ run omi pipe káàkiri gbogbo ilẹ̀ Yorùbá kó mi má anywhere bọ́mọ school bá jáde anybody anywhere kó bá ṣe bẹ́ẹ̀ kó máa ṣàṣà kó yo dà yó bá a ti ń gbẹ́nu sí go yẹn táwọn ṣe gọ́gọ́gọ́gọ́ táwọn mọ̀ wípé bacteria kankan wà níbì kankan táwọn mọ̀ wípé typhoid kankan wà níbì kankan ọ̀rẹ́ wa táwọn kan bá close school àwọn kan á máa pump ẹ̀ àwọn kan á ṣe àgbẹ́nu sí ni ẹnu báyìí náà hmm, ọmọ atapata dìde la wá wọn wá fi mọ́tò gbé wá school ṣùgbọ́n àdúpẹ́ ibi tá a bá dé mẹ́kànjá àyè ni àlùbáríkà ọlọ́run lójú kó wá dé ìyẹn náà lẹ́gbẹ́ ṣe bí ẹ̀yin àgbààgbà wọ̀nyí bá lọ tán a ó máa fi pe orúkọ yín ṣùgbọ́n irọ́ àwíwíwíwí àfọ̀fọ̀fọ̀fọ̀fọ̀ kò sí nǹkan tá a sọ tó múùfù yín bí ìgbà tí dèdèrè ti wọnú etí yín ẹ̀ gbọ́n kankan mọ́ wọ́n ti gáṣà kẹyìn létí lọ àfi pọ́lítíìsì gbogbo yín lẹ̀ ń fẹ́ become a godfatherism ẹ fẹ́ sọra yín di òòṣà nínú pọ́lítíìsì ẹ wá kúkú gbà ká ẹ máa ṣe ẹrú lábẹ́ àwọn nọ́dánà titi tìtì ẹ̀yin western world ẹ̀yin western kínní south west Yoruba là te ba fẹ́ fẹ́ ṣe politically te ba ti tí lo lọ sìngbà ní nọ́ọ̀tì tẹ́ ẹ bá tí kọ́kọ́ lọ ṣe kẹ́ lọ láfùrọ̀ wọn kẹ́ láìdí kẹ́ won ìdí wọn kí wọ́n fọwọ́ kàn àbí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ṣáàrin ṣé àrí gbogbo géèmù tí bàbá Tinubu náà bá wọn play play play play ẹ mọye mílíọ̀nsì tó run síbẹ̀ ó tó stage for a long time bàbá ògbé nílẹ̀ Yorùbá mọ́ náà na náà ń torí kí wọ́n lè dórí àpèrè ni ṣé ilé ilẹ̀ fẹ́ ká máa ṣe forever question tí máa wá fi round fídíò yìí ọ̀pù ni wípé mo wá ń bi yín nísìnyí ẹjọ́ nítorí ọlọ́run brọ́dà mi nísìnyí tẹ́tí ní yorùbá ló gba democracy fún nàìjíríà okay ẹ fẹ́ jèrè democracy kó tó di pé ẹ gbà kí yorùbá dá dúró ó yá ṣe ti ń jèrè yẹn báyìí my question ṣe ti ń jèrè ṣe ti ń fèrè jẹ̀kọ́ mo ń bi yín ni o kí ni nǹkan tí ẹ̀yin tẹ́ ń tukọ̀ ilẹ̀ Yorùbá báwo lẹ ṣe ń ronú báwo lẹ ṣe ń hùwà báyìí ẹ ṣe èrè kó dára ẹ ṣe èrè kó dára o ẹni táyé kan o ẹ ṣe èrè olúgbọ́n ṣe ó ṣe eré à ń gbórúkọ wọn lé ní àrẹ̀sà ṣe orúkọ ìparẹ́ ọ̀ràngún lè láṣẹ tiẹ̀ ó yè pérégede orúkọ ìparẹ́ àwọn awólówó àǹkó tí gbogbo wa gbóríyìn fún lé ní wọ́n ṣe wọn kò bá jú wọn kò bá mú kì í ṣe wípé wọ́n gèètì ẹ̀ hundred percent náà wọ́n ní àwọn àṣìṣe àti oríṣiríṣi mistake tá à ń kó bájú tá à ń jìyà ẹ̀ lọ́wọ́ ṣùgbọ́n wọ́n ṣe àwọn nǹkan tó dáa tó fi já sí wípé èyí tó dáa jù ń bẹ̀ òun làwa máa máa sọ torí ènìyàn ni wọ́n wọn kì í ṣọlọ́run ṣùgbọ́n èwo la lè sọ nípa bàbá Tinubu ọlọ́run nílẹ̀ yorùbá of today kí la lè sọ bàbá wọn náà fẹ́ ka di president ẹ ti di president kí léèrè tá a ti wá jẹ kí ni nǹkan tẹ́ ẹ rí nínú ìjọba bàbá Tinubu bí bàbá ṣe ń ṣe ń sìn tó ń jẹ́ pé ilẹ̀ yorùbá benefit irọ́ àfìgbà tá a rí bàbá màámi màámi Tinubu màámi Rẹ̀mí wọ́n gbé one billion ìkàsàgbòà ìgbì torí èrè èrè lásánlásán torí wọ́n paint ẹ̀ ní góòdì torí wọ́n mọ èrè yín so Mama rẹ̀ mi ẹ̀yin náà like kọ́ mọ eré yín bíi ti mọ́re mi kọ́ máa wọ́ṣípù yín Daddy mi ọ̀nìjàre i love you Daddy mi ẹ̀ṣẹ̀ ọba jẹ́ko pẹ́pẹ́pẹ́ ìrùkẹ̀rẹ̀ apẹ́ lọ́wọ́ pẹ̀lú nǹkan tó lúwo ṣe fún yín yẹn ó ti jọyọ ti ṣẹ́ṣẹ́ ọlọ́ọ̀fù fún yín àwọn onígbà kí iyì ẹ̀gbin kankan kó ta lé yín ní kíni tẹ́ ẹ bá ṣe tí tó bá kù díẹ̀ káàtó èmi ẹ̀ wà wa àwọn tá a sọ tẹ́ bá dẹ̀ ti sọ tèmi níwọ̀nba ẹ̀kan ẹ̀mejì mo ti sinmi mo ti move on torí èèyàn nìyẹn ìṣọ́ ọlọ́run ṣùgbọ́n tó bá lélẹ̀ tó fẹ́ fọwọ́ tó fẹ́ ṣe rádaràda pẹ̀lú yín wàláì ẹ fà wá sílẹ̀ fún tí ẹ máa lana bàbá Ọọ̀ni kí ni iṣẹ́ tí màámi Rẹ̀mí Tinubu iṣẹ́ takuntakun takuntakun tí wọ́n gbé ṣe sílẹ̀ Yorùbá tó fi wáràǹtì kẹ́ máa mọ èrè wọn dádì mi mò ń béèrè ni o mi ì rúdù kí ni iṣẹ́ tí mọ́mí Rẹ̀mí ṣe kí ni iṣẹ́ tọkọ wọn ṣe tó bá ń gbé contract fún yín tó ń connect yín ẹ̀yin nìyẹn individually ni ẹ̀yin àwọn yẹn àní ilẹ̀ yorùbá di ó lọ fi ilẹ̀ yorùbá kí ni bàbá tinubu àti ìyá tinubu tó ti gbé ṣe kí náà ṣe fún ìfẹ́ gan eré wo lẹ́yìn ará ìfẹ́ jẹ lára mọ̀mọ́ rẹ̀ mi tinubu tó ń gbé èrè ẹ̀ fún yín orí mọ̀mọ́ wá wú mọ̀mọ́ bá gbé one billion igbì ẹ wo ẹ jẹ́ ká tètè yàgò fún àbòsí àtọ̀tẹ̀ yìí ni o ká lè tètè débi tá a lọ èmi ò ní fẹ́ kí fídíò yìí gùn jù orúkọ tèmi ò yí padà o yèyé dára kó wé kókókó má bínú jù o ọ̀rọ̀ ilẹ̀ yorùbá lèmi yàn láàyò ni mo gbé ni mo mo yàn láàyò bí ìran mi ò ṣe ní parẹ́ tí ó sì dáa fún gbogbo ọmọ ìran mi pátápátá ìwọ ló ń ètò ọ̀ndára mi ò ètè anybody o bẹ́ẹ̀ ni torí mi ò lè máa live the rest of my life nínú ìgbèkùn èèyàn tí mẹ́rin mọ́. To bá jẹ́ torí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá tí mo ba step on your toes àbí tí mo step on your àwọn èèyàn tẹ́ mọ̀ fámílì ẹ ọ̀rẹ́ ẹ àwọn celebrity àwọn àgbààgbà ọba kábíyèsí ti mo ba step on their toes To o bá jó lórí ire ẹ̀dá kò yẹ kó fi bí mí ṣé mò ń bá mò step on their toes because of myself ni àbí kò ṣe torí ilẹ̀ gbogbo wa tó bá dáa ṣé wọ́n á minus ẹ kúrò yé ṣọ̀tẹ̀ mi kì í bá yàn ṣàbòsí àtọ̀tẹ̀ mo wíire àbí mi wíire ẹ̀yin ìyá láyé àti bàbá ńlá kúrú dára wíire má gbàgbé o bá mi share video kó dọ́dọ̀ gbogbo àgbààgbà ilẹ̀ Yorùbá bá mi pín dọ́dọ̀ gbogbo wọn pátápátá gbogbo àwọn politician ba mi pín fun gbogbo wọn jẹ́ kí wọ́n gbọ́ yes tó bá rò wípé kò sẹ́ni tó máa challenge yín ẹ ti ní àwọn ọmọ kan àwa challenge yín yes you have to do the right thing ile bàbá mi kò gbúdọ̀ wọlẹ̀ bí àrá wọn gbúdọ̀ má fi ya jẹ wá mọ́sẹ̀ mo lórí adé lọ́lọ́run pé fun wa tó gbé wa wá sáyé ẹ̀yin kọ́ lẹ máa sọ wá dọmọ ẹrú nítorí àǹfààní tara yín nìkan